بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وآصحابه وآله نيوم نتيسي عجاك هاي الجنية عمان 26 نيوم أصوم رمضان دوماتو هاتي أضوم أينكم هاتي أتمتا تيني عدا السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ àwẹ̀ láti tún mẹ́nu bá abala kan wọ́n pe kínní kan ní alikọ́dọ̀ sísan gbèsè àwẹ̀ kínní máa ń fa àtàfi jẹ àwẹ̀ tààfi san gbèsè rẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ wọn ní kún rẹ̀yàn nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́dà tó sọ pé àwọn nǹkan àwọn rí ìdáná ọ̀hánà sẹ́fẹ̀rí fàáìdàtún nínú ayé àmì ọ̀fà ẹni tó bá rẹ̀ àbúdẹ̀ tọ́ọ̀bù kó jáwèé kó padà fi já padà lẹ́yìn ọ̀gbọ̀n náà eléyìí ò tàbí súnmọ́nú ń tàn wọ́n dáwèé padà bákan náà ní àbá tọ́wọ́ ìrìn àjò tó jẹ́ kínní ọ̀ sọ́fàrù tọ́wà ìrìn àjò tí yẹn lọ fi tẹ̀lé pọ̀lọ́ ọ̀yà ìyẹn lọ sí ọmọ mi àbí ọlọ́dẹ ẹ̀kọ́ ọdẹ yẹn lọ wájọ wà mọ́ lọ wájọ wà mọ́ ìyẹn láǹfààní àtijọ́ ìyẹn ọ̀padà dá padà lẹ́yìn ọ̀rọ̀ mọ́tọ́ nínú tó lè fa kéèyàn ọ̀sán gbèsè àwẹ̀ ọ̀nà tó pẹ̀lú kíni ọ̀ alhaidu wa nifas ìyẹn jẹ́ táwọn obìnrin jẹ́ táwọn obìnrin obìnrin bá ti ń tún sùn àti ọjọ́ tó fi ti ń tún sùn yẹn ìyẹn já rẹ̀ kọ́ gbọ́dọ̀ gbá ó sì padà dá àwẹ̀ padà lẹ́yìn ọ̀rọ̀ mọ̀tán bẹ́ẹ̀ náà ni nifas àwọn lẹ̀jẹ̀ bímọ tó máa ń dà lára àwọn obìnrin láti ọ̀dọ́ bá ti bímọ tí ó dà fún forty days. Ah, irúfẹ́ ni ilé ọjà rẹ̀ yóò padà dà padà lẹ́yìn ọ̀nà kan. arábìnrin kan lọ bí ẹ̀yà wa ń ṣàlérè ọ̀dì ọlọ́wọ́ àgbà. wọ́n ní kí ló dé tó fi kóbìnrin tákàdé sọ́ọ́mọ́ wọlé tákàdé sọ́ra. obìnrin tó ṣe háì ó ṣe nǹkan sùn àbí inú fasa ọdún jẹ́ tí ó fi san gbèsè àwẹ̀ tí ò ní san gbèsè irun ìbéèrè tí a máa bí arábìnrin yẹn ni wípé àhàrò orí ìjẹsọ àǹtí ṣé ọjọ́ kan lára àwọn ẹni tí máa ń tata láṣẹ tí tó máa ń tata olùmọ̀ obìnrin yẹn níbẹ̀ kọ́ òun fẹ́ ń béèrè ni o ìyá wa dá lóhùn wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ lójú ayé ànágbèsọ̀lá ọ̀la ọjọ́ ikú ó sì háìdù bẹ́ẹ̀ yẹn yóò já rẹ̀ yóò sì padà dá rẹ̀ padà kò ní dárùn padà. nínú àwọn ẹni tó lóyún pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ohun tó ń pè ní alùpàdọ́ ìṣàgbèsè àwẹ̀ padà òun ni ẹni tó bá fa ibi tó wá pé ibi wá fúnra rẹ̀ nǹkan kan sàrò yẹn pẹ̀lú ọ̀rọ̀ tá a níbi sọ̀lá sọ̀lá nù pé wọ́n ń dọ̀rọ̀ àwòrán kọ́yọ̀. فلا شيء عليه ومن استقاء فعليه قضاء ẹn tó ayé pé bí ká gbé ni mo lè bẹ̀rẹ̀ sí ní bí nìyẹn kò sí nǹkan kan lọ́rùn rẹ̀ ọmọ ẹni tó bá yẹ kó kọ́ bọ̀ fún un débi fi jáde àbáwọn náà mọ̀ fún nǹkan kan bẹ tóun bí etí lè fi sẹ́nu báyìí wọ́n ó bì ní ó ń tọ̀ ń fà yé bì ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò dá rẹ̀ sùn padà lẹ́yìn ọ̀rọ̀ mọ́tọ́ yóò dára padà lẹ́yìn Ramadan láyà ni kí yẹn jẹ kó mu láì gbàgbé kí yẹn jẹ kó mu láì gbàgbé yóò jẹ kí yẹn ọ̀sán ti ṣe àwẹ̀ lẹ́yìn Ramadan. àyẹ̀bẹ̀ ìdẹ̀tí ẹ̀kọ́ ẹni tí wọ́n mọ̀ pé wọ́n rú sùn wọ́n rú sùn tí wọ́n á bẹ̀rẹ̀ ń jẹ láàárọ̀ ó ah, fẹ́ mi bẹ́ẹ̀ ohun tó súnmọ́ jù náà nìkan tó àwọn ọ̀sẹ̀ kìíní ọ̀ ọ̀dà ìpadà lẹ́yìn rọmọdán èyí tó wá kun jama òun là àwẹ̀ lérí àwẹ̀ lérí ah, òun ni àdéhùn ní ìṣúná àṣàlàyé tọ́ka sí tọ́sọ ìpè mọ́mọ́tá wà alayhi siyam sọ́ọ̀mà ànìhù wà lẹ́yìn ẹni ọba kú táwọn ẹ̀dẹ̀ sì wà lọ́rùn rẹ̀ àṣegbèsè ni àwọn ẹni tó bá jẹ́ mọ́lẹ́bí rẹ̀ wọ́n bá sin àwẹ̀ yẹn ìyẹn fẹ́ni fún rírí àwẹ̀ kìí ṣe ẹni tí ọjọ́ rọmọdán sọ̀rọ̀ kò tí àti ẹ̀fí ìpayà rẹ̀ tó fi kú sí ìdẹ̀kan lọ́rùn eléyìí ṣùgbọ́n báyìí pé èèyàn jẹ gbèsè àwẹ̀ sọ́run ó dẹ̀ láǹfààní àti san lẹ́yìn rọmọdán wá sí kọ́dà tó fi ṣe bẹ́ẹ̀ kú báyìí káwọn yẹn ti pọ̀ tó àwọn fámìlì rẹ̀ wọ́n bá sin àwọn èèyàn ní bí wọ́n sì jogún òun ló pín àwọn èèyàn mọ́ra wọn lọ́wọ́ òun náà dàbí nǹkan kan tó ń pè ní alifasama ìkan sọ pé àwọn pẹ́ fífẹ́ nìkan lọ pa fámílì àwọn tí wọ́n pín ìbúra fífì ni wọ́n sì jogún irúfẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe níbi àwẹ̀ tó kù jẹ́ lẹ́yìn ẹjọ́ àwẹ̀ eh, ìlérí gbààwẹ̀ Ramadan náà tó láǹfààní àti sáńtì ọ̀sán tó fi padà jáde láyé àwọn alásùnmọ́ rẹ̀ wà sàn gbèsè àwọn yẹn padà eléyìí ni díẹ̀ nínú pípọ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú nǹkan ọ̀dọ́ láti bá tó di ní ọ̀la insha Allah ta'ala láti mẹ́nu bà ohun tó ń pè ní nǹkan fàárọ̀ sọ ìtàn rẹ̀ kí ni máa ń fà sí àwọn. Ah, ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yọkan náà ni máa ń fa ní abọ́lá àwọn ìṣẹ̀lẹ̀ tí yẹn fi ṣe kọ̀ọ̀kan rọ̀ tí bàbá wa tó di ní ọ̀la ìṣàlọ́ ọ̀tàràlá a máa sọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك